good day viewers ẹ káàbọ̀ yín keeping joint account in marriage is what we are discussing today is a playlet used for you to learn how to speak Yoruba or if you are Yoruba speaker how to speak English bí a ṣe ń ṣe ètò ìkúná owó ìṣúná owó nínú ẹbí òun ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò ní òní yìí a tún máa lo fídíò yìí láti kọ́ àwọn tí ó gbọ́ Yorùbá láti gbọ́ Yorùbá láti túmọ̀ Yorùbá sí Gẹ̀ẹ́sì láti túmọ̀ Gẹ̀ẹ́sì sí Yorùbá ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. Husband and wife came into their house from an event. The husband started the conversation with his wife. Ọkọ àtìyàwó dé láti ibi tán jáde lọ. Ọkọ àti ìyá ọkọ ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ pẹ̀lú ìyàwó rẹ̀. Ó I feel you, we need to talk ìyàwó mi olólùfẹ́ mi mo rò pé ó yẹ kí a jọ sọ̀rọ̀ o. Darling, we are talking all through our trip time home. Oh. mo rò pé à ń sọ̀rọ̀ bá ṣe ń bọ̀ wálé náà ní tẹ́lẹ̀. Yes, this is a special talk about our finances in this marriage. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí a fẹ́ sọ ilé yìí ó ní ṣe pẹ̀lú ètò ìṣúná owó nínú ẹbí wa yìí. you have come again with this talk o oh. let's just roll with the way things come. ẹ tún ti dé pẹ̀lú ọ̀rọ̀ yìí o oh. ẹ ṣàjẹ́ ká máa ṣe bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. no dear we can't live like that way we need to plan our finances and not just plan we have to plan it together rárá olólùfẹ́ mi bẹ́ẹ̀ kọ́ ó ṣe pàtàkì kí a jọ jókòó ká jọ jíròrò lórí ọ̀rọ̀ owó nínú ẹbí ẹnìkan dẹ̀kọ́ ló máa ṣe àwọn méjèèjì gbúdọ̀ jọ sọ̀rọ̀ lórí rẹ̀. okay dear what plan do you have this time? ó dá o kí lẹ tún fẹ́ ká gbọ́ o. I want us to have a joint account for our finances. Mo fẹ́ ká jọ ní báǹkì ẹyọ kan tó yẹ pé àwa méjèèjì ló máa ma ṣàkóso rẹ̀ fún bí a ṣe máa ma náwó nínú ẹbí. Oh dear, that can't work. I have read about people who messed up their marriages with joint accounts. Ha! Ìyẹn ò lè ṣeé ṣe o torí mo ti gbọ́ nípa àwọn tí wọ́n jọ ń kówó pọ̀ pàṣẹ àwọn tó jọ ń kówó pọ̀ tó wá ba ẹbí wọn jẹ́. that is because they did not plan it out well. ìyẹn nítorí pé wọn ò ṣètò ẹ̀ dáadáa nìyí. it is important we understand things as they are. it is important that we understand things as they are. Is the joint account going to be hundred percent contribution from you or what will the money in joint account be used for? ó dá o ṣé tá bá ṣe papọ̀ ṣé ẹ̀yin lẹ máa fi gbogbo owó tẹ́ ẹ pa ṣé ẹ̀yin lẹ máa fi yẹn sílẹ̀ ni àbí báwo lẹ ṣe fẹ́ ká ṣe joint account ten so. The money in the joint account will be used for daily sundry expenses like for food, clothes, laundry, children's school fees, bills and other such. owó tí a bá fi sí àkáǹtì ìdájọ́ ṣe papọ̀ ní ilé ìfowópamọ́ ó máa wà fún oríṣiríṣi nǹkan tí a nílò nínú lójoojúmọ́ bíi owó oúnjẹ owó aṣọ owó tá fọṣọ owó skul àwọn ọmọ owó iná owó omi owó àwọn nǹkan tá à ń lò nílé lóòrèkóòrè. That's a good idea, but how will the money come about? how will money get into the account well èrò tó dára ni báwo ni owó ọ̀hún ṣe fẹ́ yọjú o. that is simple since both of us are working i have a plan since both of us work we shall both contribute a percentage of our salaries èèbóyè ó ṣe máa débẹ̀ ọ̀rọ̀ kékeré yẹn nígbà níwọ̀n ìgbà táwọn méjì ti ń ṣiṣẹ́ èmi á fi iye kan sílẹ̀ láti inú sálárì mi ìwọ náà máa fi iye kan sílẹ̀ láti inú sálárì ẹ̀. if that is the case you will contribute ninety percent while you contribute ten percent tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni ẹ̀yà san ninety percent èmi náà fi ten percent sílẹ̀. what woman women we shall each contribute fifty percent into the account how you contribute fifty percent you contribute fifty percent ah kí ló ń sọ yìí obìnrin ẹ̀yin obìnrin ìwọ máa fi fifty percent sílẹ̀ láti inú sálárì títí ẹ̀ èmi náà máa fi fifty percent sílẹ̀ láti inú sálárì títí mi sínú account náà. my husband i agree with your plan and goals for the family but equal contribution will not do let me help you by contributing thirty percent to the joint account please ọkọ mi ó yé mi gbogbo èrò tẹ̀ èrò yìí àti tẹ́ fẹ́ ṣe but ká wá fi fifty fifty sílẹ̀ yẹn kò lè dáa ẹ yẹ fi thirty sílẹ̀ ẹ jọ. I like the way you presented your, your response and your case and accept that I will contribute seventy percent of my salary to the joint account. Mo fẹ́ràn bó ṣe sọ ọ̀rọ̀ náà mo dẹ̀ ṣèlérí pé èmi máa fi seventy percent sáàrì tèmi sílẹ̀ sínú àkáǹtì náà. thanks darling i love you ẹ ṣé o olólùfẹ́ afẹ́ràn mi. my dear there are three main ways that couples manage their finances one is separately two is jointly three is a combination of separate and joint accounts which do you think our arrangement fall into olólùfẹ́ mi ọ̀nà mẹ́ta gbòógì ni àwọn ọkọ tìyàwó wọ́n lè fi lè tọ́ ṣe ètò ìkúná owó nínú ẹbí ẹyọ kan ni pé kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìkejì ni pé kí wọ́n jọ ṣe gbogbo ẹ̀ papọ̀ ìkẹta ni pé kọ́jọ ṣe papọ̀ kí kálukú dẹ̀ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ èwo ló rò pé táwa fẹ́ ṣe yìí ibo ló bọ́ sí nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí. I think it is the combination separately and jointly. mo lérò pé kájọ ṣe papọ̀ yẹn ló dáa ká ṣe papọ̀ yẹn náà ló dáa. honestly about money honesty about money is essential for trust in a marriage jíjó lóòótọ́ nínú ẹbí nípa ọ̀rọ̀ owó ó ṣe pàtàkì fún kíyàn gbà yàn gbọ́ nínú ìgbéyàwó. yes sir okay how that sir. couples can manage their money with separate accounts a joint account or some combination of the two tọkọtìyàwó wọ́n lè ṣe ètò ìṣúná owó wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n lè ṣe papọ̀ wọ́n dẹ̀ lè ṣe lọ́tọ̀ọ̀tọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà tó yẹ pé kálukú máa ní owó títí ẹ̀ wọ́n lè jọ máa ní owó papọ̀ tí wọ́n jọ máa fi ṣe ètò ìsúná nu ilé. tell me dear ẹ sọ fún mi olólùfẹ́. separate accounts help couples to avoid arguments but it takes more planning and you may lose out on the best way to manage your family money. kíyàn ṣe ètò ìṣúná kọ́kọ́ tìyàwó kọ́ máa jọ ṣe ètò ìṣúná nulé lọ́tọ̀ọ̀tọ̀ ó máa ń jẹ́ kí kọ́ máa ní èdè àìyedè ṣùgbọ́n kò kí ń jẹ́ kí wọ́n lè ṣe àjọrò lórí owó àti lórí bí nǹkan ṣe ń lọ ó dẹ̀ máa ń jẹ́ kó ń pàdánù nǹkan púpọ̀ nínú ẹbí. E You are right. Òótọ́ lẹ sọ. A joint account makes budgets, budgeting simplest, but can lead to more conflicts if partners' spending habits don't mesh. Tí tọkọ-tìyàwó tán bá jọ pa ọwọ́ pọ̀ tọ́jọ ní àkáǹtì kan náà tí èrò wọn lọ́kàn tí eléyìí náwó bó ṣe wù yàn fìyàwó tí yẹn náà náwó tí ò ná bí wọ́n ṣe jọ ṣe àpérò kan jọ máa ṣe iná ó lè tún fa wàhálà nínú ẹbí. I agree mo gbà. Combining joint account. Combining a joint account with a private checking account for each spouse lets you track expenses and creates fewer money conflicts. Tí tọkọtìyàwó tó ń bá jọ ní àkáǹtì papọ̀ ó máa ń jẹ́ kí wọ́n lè pe ara wọn ṣàkíyèsí nípa ọ̀rọ̀ ètò ìṣúnná owó nílé. Hmm. ẹ ṣé gan-an ni o thanks dear that's why i love you. call to action. vias I want you to drop your comments on what you feel the woman is doing wrong or right. And what the man is doing wrong or right too. Is ma uh, marriage predicated on proper money discussion before wedding or otherwise? See you in our next video. Ẹ̀yin tẹ́ ń wò wá, ṣé ètò ìṣúná ṣó ṣe pàtàkì kọ́kọ́ tìyàwó kan jọ ṣe papọ̀ àbí kálukú tiẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀? nǹkan tí ẹ bá lérò ibi tí wọ́n ń ṣe kọ́mẹ̀ntì sí nísàlẹ̀ fídíò yìí ẹ lọ síbẹ̀ kẹ́ kọ síbẹ̀ a máa rí yín ní fídíò tó kàn kó tó dìgbà yẹn àwọn fídíò tí wà tá ti ṣe lórí channel yìí ẹ lọ wò wọ́n kẹ́ bá wa share wọn kẹ́ dẹ̀ kẹ́ subscribe kí ẹ dẹ̀ like fídíò yìí bye for now. Bye.